torí òun náà ń kàkẹ́ ó lẹ́nu tàbí ọ̀kan tó pe rẹ̀ ní kinní kan akéwògbà jésù kankan tó pe rẹ̀ ní akéwògbà jésù kan báyìí so lòun náà bá kírun fún yín tàbí ọ̀kan tá a fún lórí social media tí àwọn eléégún tí wọ́n tó sáfù tí wọ́n kírun <laughs> ah, ayé ń lọ sópin ẹ̀rọ̀nú padà ẹ̀rọ̀nú pìwàdà bẹ́ẹ̀ ni eléégún ìjọ tí n bá tún ti rí i èmi bá kàn ti rí àwọn nǹkan wọ̀nyẹn èmi èé èmi kàn máa ń rí bẹ́ẹ̀ kọjá ni so irun màá make sure pé mo save ẹ̀ tí màá fi hàn yín tẹ́sí mọ̀ pé tí mò ń sọ kìí ṣe pé mò ń hun o ohun tí mo rí ni mò ń sọ o so àwọn eléégún wọ́n tò sáfù wọ́n sì kírun pẹ̀lú aṣọ ẹ̀kú wọn bẹ́ẹ̀ ni wọ́n wẹ̀kú wọ́n ní ní stan ti akíhun tán báyìí káwọn á jáde eégún ló kù wọ́n sì kọ́ ọmọ sí àà àní wọ́n kírun tó <laughs> fi gá sí pé nígbà tá a fa àkọ tíà yìí tó ní tó o bá kírun lẹ́yìn ẹnì ìmáàmù kan lẹ́yìn náà tó padà wàá hàn sí ọ pé ẹ̀yin keferi ló ti kírun àwọn yẹn máa wò pé à ah, bó ni ó ṣe sọ ti kírun ah, ah. <laughs> ó ń ṣẹlẹ̀ irú King Solomon ní ìsìn lọ́dọ̀ àwọn kan àfáà ni wọ́n pè ẹ́ irú ètò pè rẹ̀ ní akéwògbà Jésù làwọn kan ó pè wọ́n lọ mọ ìwọ kàn rí àwọn èèyàn tí wọ́n ń kírun ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìṣesí mùsùlùmí pé tó bá ti ń lọ tó bá ti pèrun yóò kàn yóò kírun náà ni ẹ wá kírun tán lọ discover wípé ẹ̀yin kèfèrí ló ti kírun pẹ̀lú ògo ọlọ́run èyí ń wà kí nìyẹn against ọjọ́ mi èyí ń wà tí ń fi hàn yín ẹ má wọrí. fúnmà tàbáyànà lákà ànáhù káfírún lẹ́yìn náà ló wá hàn sí ọ pé ẹ̀yin akéwògbà Jésù ló ti kírun òsìrún kí tàbí ẹ̀yin King Solomon ló ti kírun òsìrún kí awi ìmúra àtùn tàbó hàn sí ọ pé obìnrin ló tiẹ̀ ṣe lè máa mú that was a time ní Amẹ́ríkà ní USA wọ́n gbé kinní náà wá lórí social media ni làwọn obìnrin àtàwọn ọkùnrin wọn bá tó sáfù obìnrin bá bọ́ síwájú wọn wọ́n bá kírun fún wọn. ó possible kẹ́lómi ìjọ ìwọ̀n lórí ìrun kọ́mọ́mọ́ tó obìnrin ló wà wájú possible bọ̀tí ńgbà tó bá kírun tán ìmọ̀ọ́mọ́ sàkọ̀gbú sẹ́yìn yọ hàn sí pé a ah, obìnrin ni ó ṣáájú kírun fún àwọn àókúnsá mushkilun tàbí èèyàn kírun lẹ́yìn ẹni tó ní páàtì ọkùnrin àti páàtì obìnrin ó ní àsàkárì ó tún ní fáríjù torí pé níjọ́hun àná lásìkò tí wọ́n ń kọ tíra yìí medical surgery kò tí ì wọ lẹ́wù pé tíyàn bá gbé méjèèjì wá sáyé kí wọ́n rí i mú fọ̀kan kúrò ńbẹ̀. ara ẹ̀kẹ́ tọ́lọ̀ ń ṣe fún wa lásìkò inú pé tọ́lọ̀ ń bá múrò àdánwò yẹn bá èèyàn tí ó bí ọmọ wọ́n wá bá nǹkan ọmọkùnrin lábẹ́ rẹ̀ nǹkan ọmọbìnrin lábẹ́ rẹ̀ ọ̀kan máa ń jẹ́ ọ̀kan máa ń jẹ́ full ọ̀kan sì máa ń jẹ́ partial tó bá gbé méjèèjì wá sílé ayé so àwọn onímọ̀ ètò ìlera wọ́n wàá wo ọmọ yẹn èwo ló complete ńbẹ tó bá gẹ́sí pé tabo ló complete sí lára wọ́n á mú takọ kúrò tó yẹ pé takọ ló bá complete sí lára títí abo díẹ̀ wà ńbẹ wọ́n máa remove ti abo yẹn but níjọ́ òun àná bó ń tí ó ṣe máa gbé káàkiri nù torí pé iṣẹ́ mẹ́díkù iṣẹ́ medicine kọ́ ni sí àwọn ànábì ọlọ́run ìdèpépé wọn à jẹ́ surgeon <laughs> tó yé so àwọn tó wáyé ń jọ̀wọ́n àná tí wọ́n gbé méjèèjì wá sáyé bí wọ́n ṣe gbé lọ náà nù wọn ò rí nǹkan kan ṣe sí i but ní ìsìn ọ̀rọ̀ ọ̀run là ń sọ káwá àzùmù wípé ẹnìkan jẹ́ abo àtakọ a ó mọ̀jìnnúùnù tàbí ẹ kírun tán ẹ rí pé wèrè lẹ́kìrun lẹ́yìn rẹ̀ that was the time tá à ń kírun lọ́wọ́ ọjọ́ kan bíi tí wèrè kan ti mọ́ káàkiri ó sì wọṣọ tó dáa <laughs> ó wọṣọ tó dáa níjọ́ náà wọ white ó galamia white ó náà sì bọ́ sínú mọ́ṣáláṣí àwọn èèyàn ò mà pé wèrè ni àwa tá a já ládùúgbò mọ̀ pé wèrè ni bọ̀tà àwọn èèyàn ò mà tí ìrun yóò bá jẹ́ ìrun júmọ́à tó jẹ́ ìrun rátìbì tó bá lọ já sí pé àti kírun tán lọ́wọ́ à ń dàrún kí àwọn kan máa ń so máwọn èèyàn tí wọ́n bá kàn ti rí pé ó ń kírun lọ́wọ́ wọ́n kàn so mọ́ ọlọ́mọdé so mọ́ wéèrè. <laughs> a ó mọ jìnnú nùn tàbí o tò lẹ́yìn wèrè kírun ọmọ àfìgbà tó o kírun tán ló tọ́ mọ̀ pé wèrè ni pé à ah, bó ṣe ní sàlámù àlékún lọ ni à ah, ọkùnrin yìí ni aofasikun <laughs> bijaria tàbí pòkì kan tó jẹ́ ọ̀daràn pòkì fásikun bijaria pòkì tó jẹ́ ọ̀daràn ọ̀daràn bíi ọ̀mùtí oníṣìnà onítẹ́tẹ́. aw sabiyyun lam yablugh al-hulm tàbí ọmọ kékeré tí ò tí ì wọ bàlágà tí ò tí ì bàlágà bóyá nítorí pé ti há Qur'an but kò tí ì bàlágà so ẹ kírun tán lẹ bá rí i pé à irun ọ̀ràn yàn ọmọ tí ò tí ì bàlágà ló ṣáájú kírun fún yín. أو مهدث تعمد الحدث tàbí ẹnìkan tó jẹ́ ẹlẹ́gbin tó mọ̀ọ́mọ̀ fi ẹ̀gbin kírun ṣe mọ̀ pé àwọn àwọn nákàlẹ̀ àwọn nákàlẹ̀ wọn a mọ̀ọ́mọ̀ máa fi ẹ̀gbin kírun tí wọ́n ní àwọn fi sùn kankan kan wájú ọlọ́run ká sọ pé o lo ọkírun lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n kà á lẹ́hùn rántí wọn o yẹntú wọn kà kèfèrí obìnrin èèyàn tó jẹ́ abara méjì ó nítakọ ó nítabo wèrè òkì tí ń dá ọ̀ràn bí ó ń ṣìnà bí ọ̀mùtí ọmọ kékeré tí ò tí ì bàlágà ẹlẹ́gbin tó mọ̀ọ́mọ̀ fi ẹ̀gbin sára kírun kí ni ìdájọ́ rẹ̀ ó kírun pẹ̀lú ìmáàmù kan lẹ́yìn náà wá hàn sí ọ pé ọ̀kan nínú àwọn èèyàn wọ̀nyí ló tó lẹ́yìn rẹ̀ bátọ̀ láti sọ láàtúkà irun rẹ̀ ti bàjẹ́ wàwájà bàtì àlẹ́ ìká àlè ó sì di dandan fún ọ kó n'uki kí irun ẹ ni irun ẹ ti bàjẹ́ ó sì di dandan fún ọ kó n'uki kí. ẹ̀jẹ̀ á dúró ń wọ́n ti ka májẹ̀mú tí ó wà lára ìmáàmù fún wa wọ́n tún wá ní tó bá lọ sí lèmọ́mù yàn tó lọ sí lèmọ́mù yàn wọ́n wá ka àwọn àṣìyàn lèmọ́mù bóyá kèfèrí ló ń tàn ni bóyá obìnrin ni bóyá ó jẹ́ alára méjì ni bóyá jẹ́ wèrè ni bóyá ó jẹ́ pòkí ìbìjárí àti tí máa dáràn ni tí máa dáràn. ok tàbójọ́mọ kékeré tí ò tí bàlágà tàbó jẹ́ ẹlẹ́gbin tọ́mọ̀ọ́mọ̀ fi ẹ̀gbin sára kírun ó kírun tán ló tó mọ̀ irun ẹ ti bàjẹ́ irun rẹ ó ti bàjẹ́ ok uh, ok ẹ jẹ́ kí n ka láyìnkan yìí. ká lè gbé níbi ìmáàmù tí wọ́n kọ̀ ìmáàmù tí wọ́n kọ kó kírun fún wa kì í ṣe èèwọ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ pé kí wọ́n ẹni bẹ́ẹ̀ jẹ́ ìmáàmù. Um, ọ̀rọ̀ yìí náà wọnú rẹ o ó ní wàyùsàhábù sàlámọ́tù lè àádọ́ lè ìmáàmù wọ́n fẹ́ kí gbogbo oríkèéríkèé ìmáàmù kó pé síbẹ̀. Hmm. ìyẹn náà fẹ́ fẹ̀ lójú ìyẹn láà fẹ̀ lójú ní next episode wọ́n fẹ́ kí oríkèéríkè ìmáàmù kó ṣe kí ni kó pé síbẹ̀ kọ́wọ́ pé kẹsẹ̀ ò pé kójú ó pé kẹsí ó pé ok kítabẹ́ náà ò tún pé sàlámàtù lè àdá sàlámàtù lè àdọ́ lè imam kí gbogbo oríkèéríkè ìmáàmù kó pé síbẹ̀ kó lálàáfíà so ìyẹn ni a máa ṣe àlàyé táwa ní kò pè síbẹ̀ ńkọ́ ká ní ìmáàmù yín ká ní ó ní stroke ńkọ́ ṣé máàmù stroke so lè kírun fún wa ká ní ìmáàmù yín ó lásídẹ́ǹtì apá kan ti gé sọnù tó lè kírun ká ní ìmọ̀mù yín jẹ́ akúra tó jẹ́ àgbà ọ̀dà tó lè kírun fún wa àwọn nǹkan yẹn láàmú yiri wò àwọn nǹkan yẹn láàmú yiri wò ní next episode insha allah ọlọ́run ṣe àtúnṣe ayé àwa mùsùlùmí o àdúgbò wa ọlọ́run bá ní fi ààbò rẹ bò ó àdúgbò ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà ọlọ́run bá ní fi ààbò rẹ̀ bò ó ìlú wa ọlọ́run bá ní múgútó orílẹ̀-èdè wa ọlọ́run má bàjẹ́ àwọn tí wọ́n ń darí wa bẹ̀rẹ̀ ní local government wọ state level wọ federal ọlọ́run bá ní múgútó wọn sì bá ní fòró ẹ̀mí wọn bá ní jẹ ẹ̀mí wọn nípa torí wọ́n ní alijabar wọ́n ní alijabar bá ní jẹ ẹ̀mí wọn nípa lọ síbi kí orílẹ̀-èdè nàìjíríà dáa bá ní fòrú ẹ̀mí wọn lọ síbi ká máa níná ká máa rómi kẹ́tù ètò ètò electricity wa kó yanrantí ètò education wa kó yanrantí ètò health wa kó dáa security wa kó mọ́ngán lórí bá ní wọ́n ń pa lọ ọbẹ̀ ọwọ́ rẹ lọ́kàn wọn wà ìwọ náà ló yí ọkàn wọn lọ síbi kán máa kówó wa jẹ kò sẹ́lòmíì tó yí ọkàn wọn lọ ọbẹ̀ bí ó ṣe wọ ìwọ náà ló yí ọkàn wọn lọ síbi kán máa fi owó wa sí rárára ìwọ tó wá yí ọkàn ẹ̀dá lọ síbi aburú ìwọ náà lọ máa yí lọ síbi dáadáa bá ní yí ọkàn wọn lọ síbi dáadáa torí ọ̀rọ̀ wọn ti sú ọ̀rọ̀ wọn ó ti sú atóbi mọ̀sẹ̀ bá wí ni wọ́n a máa mọ̀ pé in tó wùwọ́ ọlọ́run ba ló ń ṣe forílẹ̀-èdè nàìjíríà ẹ̀ẹ́ in tí ọ̀wà apá wa lẹ́rìn ni kò ṣe fún wa nàìjíríà bá ní tún nàìjíríà yìí ṣe àwọn èèyàn ń sáko nàìjíríà ní èjèèjì kò sígbà tẹ́ ẹ dé immigration office tẹ́ ẹ̀ ní bá ẹ̀ sì bí bóyá wọ́n ẹ̀ sì bí bóyá wọ́n pè wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ò sì pè wọ́n. fún ara wọn ni wọn lọ ọbẹ àmì nìyẹn pé orílẹ̀-èdè nàìjíríà ó ti sú ọmọ nàìjíríà kò fararọ ogun tí ń jọmọ nàìjíríà kò mọ lẹ́yọ̀kan kò mọ ní méjì kò mọ ní mẹ́ta gbogbo wàhálà ẹ àwọn kan wọn ń jáde lóru ni wọn ń ṣègbà wọn ń ṣàwo ni ara pórílẹ̀-èdè ò dáa náà ni torílẹ̀-èdè bá dáa tí gbogbo ẹ̀ kálukú níṣẹ́ lọ́wọ́ ta ni ọlọ́mọ jalè káàkiri lóru tó ti ṣiṣẹ́ látàárọ̀ di aago méje alẹ́ sẹ́mi tó sẹ́mi lẹ́nìkan bá pè ọ́ lóru pé wá já lọ kó adìẹ kan ò ní dá lóhùn àmọ́ ńgbà tó ọ̀fẹ́ kan sí fi ojú ọjọ́ òfin ṣiṣẹ́ òfin sùn náà ni àìsìṣiṣẹ́ ń lù ọwọ́ ìjọba ni àìsìṣẹ́ ń lù ọwọ́ ìjọba ni ẹ̀yẹn jẹ́ kíjọba tún iná nàìjíríà ṣe kí iná wà àwọn investor wà láti òkè òkun wọ́n á wá wọ́n á wá dá iṣẹ́ sílẹ̀ gbogbo àwọn wa tí wọ́n jáde secondary school wọ́n ò ríṣẹ́ ṣe ètò graduate yóò ríṣẹ́ ṣe iná ń dà nísìn wọ́n ní iná tí wọ́n pín fún wa àwa ti wà nù blackout bí oṣù kẹrin rèé wọ́n wá níná tí wọ́n pín fún wa kò tó nǹkan nígbà tí wọ́n fẹ́ bá ní tún transformer wá sí wọ́n tún wá ní kọ̀fẹ́ kan síná ńlẹ̀ táwọn tiẹ̀ gbà gbé wá lásìkò yìí imagine a country eh? is that a country ṣé country nu eh? country blackout eh? ńgbà tẹ́ sì dórí àga àlééfà yín yìí ní nǹkan bí ọdún mẹ́fà sẹ́yìn ẹni you will fix the nepa you will fix the electricity within a year six months you will fix the electricity it's now going to six years. You are not preparing for another election. No electricity, no education, no health. Abba, ẹ bẹ̀rù Ọlọ́run. No security, ẹ bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n àwa mọ̀ pé bó ṣe wu Ọlọ́run Nàìjíríà ṣe rí. Kọ̀ọ̀kan wu àwa bẹ́ẹ̀ ni. Àwa ń bẹ Ọlọ́run pé bó ṣe ń wu àwa kí Nàìjíríà ò rí. Torí irú àwa yìí, àwa ò rí ibi tá a sá lọ. àwọn ò níbi tá à ń lọ ààyè kalẹ̀ tá a wà náà láti wà yìí <laughs> a níbi kankan tá à ń lọ so sẹ́yìn tí ò níbi kankan tí ń lọ kò ní máa bẹ lọ́wọ́ pé kọ́lọ́ jẹ́ kí ìlú wọn da ẹ́n so àwa ń ṣàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà ni o la fi ń ṣàdúrà fún àwọn tí ń darí wa pé kọ́lọ́ wọn ọba òun ló darí wọn lọ síbi tó darí wọn lọ wọn ò ṣàdédé lọ bẹ́ẹ̀ àwa ń bẹ lọ́n pé kó bá ní darí wọn padà àwọn náà ń lọ sílé òkèèrè wọ́n mọ bíbẹ̀ ṣe rí kí wọ́n gbé bíbẹ̀ ṣe rí wọn kọ́lọ́ ń fòrú ẹ̀mí wọn kí wọ́n ṣe orílẹ̀-èdè tiwa náà kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa káwọn òyìnbó máa wá nígbà táwọn wà secondary school lágẹ̀ẹ́lú ebi òyìnbó ń kọ́ wa òyìnbó wù lẹ́yìn secondary school mọ̀ ní ìsìn níbo ní òsì rówó wọ́n ti padà lu wọn wọ́n ti padà sílùú wọn nígbà wọn di pé ah nàìjíríà yìí omi ti fẹ́ tán lẹ́yìn ẹja fún wọn àwọn yà fẹsẹ̀ fẹ́ǹsì wọn wọ́n padà lù wọn. ẹ wá wo àwọn tiwa wọ́n wá ń kó wọn mọ́ tírọ́ọ̀kì wọ́n ń pààkì wọn mọ́ ẹrù wọ́n ń kó wọn lọ. àní mo rí kan nu Facebook ń jò ní inú mátrasì mátrasì ti máa ga ní bíi six kìíní yẹn wọ́n wá dọ́gbọ́n kọ́ọ̀tì ibẹ̀ òun wá sùn síbẹ̀ wọ́n wá kọ́fà rẹ̀ la ilaha illallah muhammadu rasulullah mi ò tiẹ̀ mọ́ ọmọ bọ̀tọ́mọ áfíríkà ni kéèkú o wọ́n fi wọ́n fi smọ́gbọ̀ ẹ̀ wọ ìlú òyìnbó ni wọ́n gbé fóòmù yẹn wọ́n wá kọ́ sínú rẹ̀ òun wá sùn sínú ẹ̀ wọ́n wá dọ́gbọ́n kọ́fà rẹ̀ àwọn eh, tí ń ṣẹ́kì wọ́n wá fura pé ah, fóòmù yìí ẹja ẹja awùn ti ń bẹ̀ ń bẹ̀ nígbà wọ́n wá. <laughs> nígbà wa já fóòmù náà bá rí èèyàn bẹ̀ ó dídí èèyàn ó dídí géńdé ẹ̀dàkùn sọ rọgbọ ló ṣe báwọn sílùú tiẹ̀ rọgbọ ló ṣe báwọn bẹ́ẹ̀ náà la tún gbọ́ pé obìnrin kan wọ́n tún mú àwọn NDLEA kọ́ ni wọ́n tó ń ya ìgbẹ́ cocaine àbí kí ló yà ah ẹ̀rù ọlọ́run bà mí pé wọ́n lọ́hùn ibo là ń lọ báyìí kéèyàn kó cocaine kókó mi nítorí àti lówó iná ah ọlọ́run bá ní darí àwọn adarí wa síbi dáadáa o bá ní darí wọn síbi kí wọ́n túlù ṣe òun àwọn ọmọ ìlú náà ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ohun tíjọba bá ń ṣe ẹ bàjẹ́ mọ́ ẹ bàjẹ́ mọ́ èyí tí a bá bàjẹ́ àwa náà lásọ̀fà rẹ o ẹ wo àwa ará ayé kalẹ̀ lónìí láti bí oṣù kẹrin àríná o àríná lò o àríná lò o ìwọ̀nba díẹ̀díẹ̀ tí ń mú wá fún wa fún ara wa àti ẹ̀wà àjẹ́ kí àwárí kankan lò mọ́ ẹ dákun torí ọlọ́run ọlọ́run ọba yóò fún ẹnìkọ̀ọ̀kan wa ní sùúrù ọlọ́wọ́n tún ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ṣe so a máa pàdé ní next episode inshallah subhanakallahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.